اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أيها المشاهدون السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله ọba tó pẹ́pẹ́ sí àyí àlọ́bù tààrà ọbẹ̀ ẹlẹ́yìn fún ẹ̀ àkókò fún àlọ́bù sùrìhánàwó wà tààrà orí tó náà lọ́rọ̀ òjúra lórí tẹ́ra èyí tó ṣe mú wa láti gbàdégbà lọ́lọ́pọ̀ lórí orogún tí ó bàtà sáwọ́ rẹ̀ tí ó lèrè ìgbàlùkù wà tó ń bá bí ṣẹ́ tó náà sáyà bá rẹ̀ kódà ìpínlẹ̀ àfojúlẹ̀ àtàmọ́ràn ṣe. Àgbàlájọ nínú àdúrà níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ànábì ní Allah ń pẹ́ pé ọ̀pẹ̀ àdùn والجمل وإفراطي في أمري وما أنت أعلم به منه اللهم اغفر لي جملي وجدي اللهم اغفر لي جملي وعملي اللهم اغفر لي جملي وعملي وما أنت أعلم منه مني أنت المقدم وأنت المؤخر يا ذا والإكرام ثم رجعنا شوفي قل اللهم يا الله اغفر لي خطيئة خطيئة أو أشهد سأقول لكم وجهلي أو أي مكان tó padà ṣàforíjì rẹ̀ fún mi wá ọ̀rọ̀ fi fi àmì nínú àlámà rí ni kò ṣeé ṣe kábíyèsí máa ń tẹ̀sẹ̀ àwọn àṣejì tí ń tẹ́lú àlámà rí ni ṣàforíjì rẹ̀ fún mi. Àwọn ìlú ìjíkù náà ìwádìí àwọn ọmọ tó lè jíkù wàhánì dídí èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ògbòdìgbòdò tí ìṣe lójoojúmọ́ wà á mú bí àbíjúmọ́ ọ̀rọ̀ ìdarí mẹ́ṣẹ̀ ẹ̀ aláwọ̀pẹ̀ yìí bí wà á mú wà kọ́kọ́ àwọn èyí jẹ́ àṣìṣe orí ẹ̀sìn wà kúrò dáa ìgbà ẹ̀yìn tó kọ́rọ̀ àwọn kan wọ̀nyí bẹ lọ́dọ̀ mi ìfọ́ra lọ́pọ̀ mẹ́. Ọlọ́mọ lórí máa kọ̀ dáhùn jù. Èyí tí mo ti fi níwájú mú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀nà àpọ̀ òjò. Àti ìyẹn lè mo ti tàkàkọ́kọ́ àwọn ẹ̀ṣẹ̀ ní àtìkányìn rẹ̀. Kí ìtumọ̀ dé èyí tí mo yára ṣe àti tí mo lọ́ra ṣe nínú ẹ̀ṣẹ̀. Ọlọ́mọ lórí máa kọ̀ dáhùn jù ọ̀nà àpọ̀ òjò wà máa àtìrọ̀rùn jù èyí tí mo mọ̀rọ̀ kò ṣe tàbí èyí tí mo ṣe ní pamọ́ tàbí èyí tí mo ṣe ní bàbá àwọn ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ àti bàbá wà máa àìláǹtì èyí tí mo ṣe ń gbangba èyí tí mo ṣe gbangba aláwọ̀ máa àtúrọ̀tù wà máa àìláǹtì wà máa ń ta àyàwó yìí nínú abẹ́kọ̀ọ́ táwọn èèyàn ò mọ̀ tó o mọ̀ tẹ́lẹ̀ jẹ́ fúnra mi ò à ń tẹ̀lé kọ́ dímọ̀ ẹnìkan ò lè gba wájú àfẹ́ntò bá ní ó sáájú ìwọ́dọ̀ ló fi ní ṣáájú wà á ń tẹ̀lé àkírù gbogbo àwọn tó kàn tí wọ́n lé ìjára wájú tí wọ́n ò rí jẹ́ ìwọ ló jẹ́ wọ́n lérú ẹ̀yìn lọ́sàwà lérú ẹ̀yìn وأنت على كل شيء يعني تقارب منه يا ذا الجلال والإكرام النبي صلى الله عليه وسلم حبيبي وفي يا من جلال أجمعين سبحان بني أكلوا يا ذا الجلال والإكرام أنت أمة tàbí ẹ̀dùn يا ìyá الجلال والإكرام lọ́wọ́ sàánúwà torí náà lọ́wọ́ tó láti ní àwọn ẹ̀ṣẹ̀ wa dúpẹ́ bọ́lọ̀ lójú bá tó ẹ̀tọ́ ìsàkóríjì ẹ̀bẹ̀ wa ni pé ọlọ́run ó ṣe rọrùn fún wa láti pa nípa ẹ̀yà ọlọ́run kó wọnú ọkàn wa láti pinnu fíjọ́ yọrù kẹsẹ̀ sílẹ̀ èyí ti gẹ́nì kan bẹ́ẹ̀ ṣe wá ń pa nígbà wa gbọ́n òwe pé ibi tí mo bá lé ìlú ti tò ọba jẹ́ olúwa wa tẹ́lẹ̀ àdúrà tí a ti gbọ̀rọ̀ ní mọ́tò tó tọrọ àwọn àtọmọ rẹ̀ ìjẹ́ àjùmẹ́ mùsùlùmí lágbàwà nítorí ìyàtí ọ̀bánà látàkùnbàtọ̀ ọlọ́run tí wọ́n ń sùn ní àwọn àtàwọn ọmọ wa àwọn wa tó ti sá ọ̀ẹ̀mí wọn ọwọ́ lọ́nlọ́wà èrò nígbò èrò sì ní yẹ̀ láì jákàmùnà ìyẹ́sẹ́ láì jákàmùnà láì sọ̀rì dínà ilé yà àwọn ọmọ tí kó wá ní tó ti yàyà kúnya tàbí tó ti ṣàkù lọ bọ́lọ̀wọ̀ lè dáhùn padà torí ló ṣàkọ́sílà ní ìsáàlì sí ìsìnkú àìrìn ní àsọ́ọ́lẹ̀ ìrọ̀ àmọ́ àmọ́ ìlú ọgbọ̀n kó wá ọwọ́ ọlọ́gbọ́wà yíkọ́ bí gbogbo kẹfà yàṣá ó sì wọ ọlọ́run bí onídàárí ọlọ́run yìí kó sí ìyàndó ọlọ́run kò sí ọlọ́run rárá àdúrà yẹn ò bá àkídà mùsùlùmí ọlọ́run kì í kó sí ìyàndó yí ìyàn lọ́kàn padà pẹ̀lú ọwọ́ rẹ̀ náà lọ́kàn wá wá náà lọ́ha ìyàfóòlù báyìí náà lè má rí ìwà kọ́ọ̀tì nínú kùránì wí ọlọ́run bá fúnra rẹ̀ àmọ́ hàn náà láàrin ẹ̀dá àtọkàn ó fẹ́ ṣe nǹkan ọlọ́run òbí jẹ́ orí ṣe ó fẹ́ ṣe nǹkan ní ẹ̀mí rẹ̀ òbí síbẹ̀ yàhóòlù báyìí náà lè má rí ìwà kọ́ọ̀tì nínú ọlọ́run wí torí náà ọlọ́run bá ní darí ọkàn gbogbo àwọn ọmọ tó ti sáko bẹ́ẹ̀ àtẹ́yẹ́dọ́bí ẹ̀ nànà àtẹ́yẹ́dọ́bí ẹ̀yàkúyà.

nínú àwọn àmẹ́bí ọrọ̀un nínú àwọn olóòdòdó nínú àwọn tó kúkú ṣẹ̀yí bí àtàwọn ẹni rẹ̀ àwọn àwùjọ tó dáa mẹ́rin ní lójú àti àwọn gbogbo ọmọ àlìjẹ́ náà kò ní ṣe ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin bí ọjà mẹ́mí yóò jẹ́ sí bí ikú olóòdòdó tó gba ọlọ́ọ̀ọ́ba tó lóòdòdó yẹn ṣe wí fún náà níta

ó ní gbọ́pẹ́ kírun nígbà tó fi ọgọ́ta ọdún ó lé mẹ́ta ìsìnkú ìyá lánà nílò láyé tí dínkù ẹ̀ náà kírun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kírun. irú àwọn ènìyàn lè bínú ti di kóòlù ṣùgbọ́n ọmọ abẹ́nu sọ ìhun ohun tó ló fẹ́ gbọ́ ọmọ ọ̀gbá àwọn tí ń ẹsẹ̀ náà ni wọ́n gbà ní nínú àwọn ìpèkó àmọ́ ẹni tó ṣe pé ó ti jìyàn lọ fá ó ti sa gidi ọkàn àwọn èèyàn lè sí inú ìpèkó ṣùgbọ́n wọ́n lè máa bẹ nínú ṣùhádá ọlọ́pàá kọ́rẹ́ wọ́n sì wà ní sọ̀rọ̀ ẹ̀họ́n torí àbúrúbá kiri ó dájú pò bẹ́ẹ̀ náà wọ́n ti di kóòlù èé ṣe torí bá ti sọ bẹ́ẹ̀ ṣe sì di ìwé. sáláwọ̀ àti ọláyé kó jẹ́ sì di kóòlù àbójẹ́ sì di kòrọ́ọ̀nù ọlọ́lọ́mà ṣùgbọ́n bí ẹ bá jẹ́ ṣẹ̀yídí a lè sọ pé a rí kókú sojú ogun ẹ̀sìn ṣùgbọ́n ọlọ́run gangan ló mọ̀ sí pẹ́lú ọkùnrin pé wọ́n bèèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀lọ́wọ́ àríwá àríwá sálà ẹni jagun hàmíyà hàmíyàtà ẹni tó jagun nítorí ìfẹ́ pé àbí yínyìn tí wọ́n rí àbẹ́sì tó jago ríyá á ní ṣe kárí mi mùnáfìkì náà ló mú ó sì jà tó ti tẹ̀ lánàá bí lọ mùnáfìkì sì ní gbogbo ọlọ́gbọ́ òṣìbà náà ti bọ̀ àmọ́ ṣe bí ẹni pé gbogbo ọlọ́gbọ́ ń ṣe ẹni tó bá náà ti bọ̀ ó sì tẹ̀ lánàá lọ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ ló kù kí wọ́n jẹ́ sin orú tí ẹ bá ṣe kọ́lọ̀ ọba sọ fún òun rẹ̀ sí òun ṣe wọ́n bọ̀ lójú ogun ọ̀rọ̀ ṣe yọ́ láàrin mọ̀hájìrù kan àti àǹsọ́rí kan ó wá fẹ́ dọ̀rọ̀ olórí àwọn mùnáfìkì abúlẹ́sìn náà bẹ́ẹ̀ nínú sàlúlù wá ń wí fún àǹsọ́rí tó jára nàìjíríà tó ti lómídọ̀ gba àwọn mùsùlùmí mọ̀hájì láti mọ́kàtẹ̀ ma wá gbé lọ́dọ̀ wa á kún yín lọ́wọ́ rìn yín ṣe á tì yín lẹ́yìn gbogbo tá a ní láti rìn yín lọ́wọ́ lójú náà kẹ́sìn ó lè tẹ̀síwájú lójú náà bí ó lè bẹ́sìn lójú náà kẹ́sìn ó máa tàn ká ló wá ń wí fún wọn láyé ọjà náà sílálẹ̀ mẹ́bí náà ti láyé òkèrè náà rẹ̀ àkáǹtù ní alẹ́ ábàlù nínú sọ́ọ̀tù nàìjíríkúrú ẹ̀yìn ti gbàgbé ló ń lẹ̀ àwọn àlejò ló ní àwọn àtọ̀wọ́ ìwà ní wá mẹ́ta tí wọ́n wà náà fún yín nílùú yìí ọ̀dà ọjà nàìjíríà ní àwọn ọmọ onílẹ̀ àwọn tí wọ́n lágbára àwọn lábí àwọn làwọn nì láyò kìrìjà nẹ àwọn ò lé àlè adálà àwọn ọ̀lẹ yẹn tí àwọn àtọ̀húnrìn wọn àmóòdì wọn kú olóòrùn ọlọ́run fún lẹ́sì kí lẹ́sì tọ́lọ́run fọ́rọ̀ ọlọ́run ní wàlílá ilẹ̀ ìgbàtù wàlírọ̀kúlì wàlímọ̀mìnì wàlákínà múnáfikínà láyà lẹ́múùnù ọlọ́run ní agbára tí ń wù ń bá wọn ní iyì tí ń sọ pé tàwọn ní ọlọ́run ní kó gbẹ́rù ẹ̀ sàn ìláàrí tọ́lọ́wọ́ ọba ní alẹ́ ìzà nítorí pé agbára ọlọ́run ló ní iyì ọwọ́ ọlọ́run yóò bí mẹ́yì àṣà ẹ̀tọ́ wọ́rọ̀ ní fún tọ́lọ́run ẹ̀rọ nínú tùtí múlíkà mẹ́tàṣà wàtàndé olè múlíkà ní mẹ́tàṣà sọ pé aláhùnmá gbogbo wa já lílẹ̀ aláhùnmá ìtumọ̀ rẹ̀ ní yá aláhù tẹ́bá ti gbọ́ aláhùnmá yá aláhìrẹ́ ọlọ́run máàlíkà lè múlíkì ìwọlọba gbogbo àwọn ọba ìwọlé ní kàpá lé gbogbo ẹ̀ tí torí bẹ́ẹ̀ ní Kùránì màlíkì yá omi dín ní àti máàlíkì yá omi dín méjèèjì lọ́wọ́ wọ́n ní màlíkù ọba lónìí máàlíkù ẹni tó ní nǹkan tàbí tó ní kápá lórí ẹ̀ torí náà máàlíkù máàlíkà ni mólíkì olùkápá lórí gbogbo ẹ̀ tí ń pera rẹ̀ lọ́ba àbálágbára àbáláṣẹ olùlọ́lọ́ tòókí límúlíkà mẹ́tàṣá ń tà ń pè níjọba ń tà ń pè lágbára tà ń pè ní ìjẹ́ ọba gẹ̀ẹ́gẹ́ àbíjòló àbíwà nípò ẹni ó wù ọ́ nínú ẹ̀dá rẹ̀ ló máa fi fún ẹni ó ti fi fún tẹ́lẹ̀ tàǹdí òlèmúlíkà ní mẹ́tàṣá ó bá wọ̀ wá tuntun gbà lọ rẹ̀ ẹni wájú àtúndé rẹ̀ ẹni yóò tún dẹni ẹ̀tẹ́ ẹni àpánlé yóò dẹni àbùkù

يبنيك محموده عن النسب المرء من قال أنجا ليس المرء من قال كان أبي lẹ́yìnsá lè bá rí òun máa ń kọ́ làkàánà àbí oníkúnníbìnà máa ń ṣí ta ọmọ ẹni orí o jẹ́ wọ́n ti láti bí ajé ẹ̀kọ́ ni ó lọ́ọ́ ní. mahmudu mú ìran rẹ̀ ò bá jẹ́ kò bá jẹ́ wọn lọ́mọ president kò jọmọ mínísítà ọmọ ẹni orí o jẹ́ ẹ̀kọ́ ló lè ló pé ọkọ̀ omi yòmò níkà mahmudu in tí ó tù ọ ẹ̀yìn ìyìn tó lè ìbò lẹ́kọ̀ọ́ lù á lè nẹ́ta bí ó pọ̀ owó lòdìdì rán mi lọ. àmì mẹ́rin hù ẹ̀ńtà mọ̀ sí èèyàn ẹ̀ńtà lè pàtàkì láwùjọ lẹ́yìn tó sọ pé a mọ́ ń kọ́ lára ánàdá tó sọ pé èmi jẹ́ báyìí pòfẹ́sọ̀ ní mi èmi ni vice chancellor èmi ni rector èmi ni professor èmi ni professor èmi ni doctor èmi ni engineer èmi ni accountant oníṣòwò pàtàkì ní ní ṣọ́ọ̀bù mi ń bẹ̀ ń bẹ̀ oníṣẹ́ ọwọ́ mi ní mọ́tò orí bàbá ẹ̀sùn mi wà á tún ṣe wọ́n ń pè lẹ́kọ̀ọ́ wọ́n ń pè ńbàdàn wọ́n pè kánò wọ́n ti gbé e lọ kútọ́nù wọ́n gbé e lọ lórí iṣẹ́ tó kọ́kọ́ mọ̀ mọ́ńkọ́lá àdìgà ọ̀rẹ́kọ̀ láyé sàlẹ̀ mẹ́rin mọ́ńkọ́lá kánà àbí kéésè èèyàn bẹ́bá tó lẹ́nìkan tó ń sẹ́nu tó ara káàna àbí tí wọ́n bá ta ní ẹ̀ mọ̀ pé mi lọ́mọ ìmọ̀mù ìlú yìí ni tó bá dé èèyàn kò yẹ kó sẹ̀ mọ́ sọ pé lọ́mọ lè mọ́mù pé ẹ láti máa òun fúnra ara rẹ̀ ìtìjú ni fún lè mọ́mù torí pé àwọn èèyàn máa pé lè mọ́mù ló ọmọ ìwọ́n lọ́wọ́ láti pàdé òkú ọmọ lè mọ́mù ti mẹ́mu káàkiri ẹmu lẹ̀wọ̀ tó ti gbogbo tí gbogbo eyín ti jóná látara àjẹkújẹ látara ìmúkúmu tó bá sọ̀rọ̀ ohun ẹ̀ ṣé èèyàn ló ní ní wá ń kira rẹ̀ hàn ẹ̀mọ́ ó ní bàbá òun lọ́lọ́wọ́ lẹ̀ ọmọ rẹ̀ ló ń ọmọ rẹ̀ ní ọ́ só o bá bàbá rẹ̀ ṣiṣẹ́ gbogbo lè pàjá bàbá rẹ̀ ìwòlò bá mójútó ń bẹ̀ bàbá rẹ̀ nílé epo mẹ́wàá lẹ̀ ológun ní pọ̀tá ológun jì ń kánú èwo ni wọ́n fi sí ọlọ́wọ́ pé kò mójútó ìbọ́mọ ọlọ́mọ ní mójútó Kini ń fẹ́ ẹ̀fún ní déètì wọ́n pọ̀ bẹ́ẹ̀ láì sàlẹ̀ máa ń kọ́lá káàdà àti gbogbo ẹni tí ń júwe ààrẹ kó ń lọ́mọ lágbájé iṣẹ́ èèyàn ẹni táwọn èèyàn mọ̀ àwọn èèyàn وتنزع الملك مما وتعز من تشاء وتذل من تشاء ادعو شكره بيدك الخير انك على كل شيء بيدك الخير ọwọ́ rẹ ni gbogbo tí ń jó ore wà gbogbo tí ń jó ore láyé táàmà àti tí ń jó ore láyé táàmà àti tí ń bẹ lọ́rùn pátá ọwọ́ ọlọ́run lọ́wọ́ pẹ̀lú ìṣe olówó. Pẹ̀lú oúnjẹ ọjà máa pátá ọwọ́ rẹ̀ náà lọ wá ádá kó lè ṣe ní gbogbo nǹkan bábá kò sí tí ò sí ní kàkọ́ ọlọ́. Ìbọn tún wá ní sọ́kù tàbá ọ̀kà táwọn tí sọ́kù lè mọ́lẹ́kù. Báwo ni ni yóò sì pẹ̀ ẹni ó bá mi ha sórí láì kìyàmà sọ́kù lè mọ́lẹ́kù. Sọ́kù ẹni bá máa tọ́ra sórí tí ń ké tí ń lò yóò sì pẹ̀ fún lóòjọ́ àlè تبارك الذي بيده الملك على كل شيء يقين الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور Ọgbà ayọ̀ ní bẹ̀rẹ̀ lápẹ̀mọ́ àdọ́bìtẹ̀mẹ̀ ló sọ, ṣúra tí ó ní ọgbọ̀n àyà nínú kẹ́ẹ̀ṣẹ́ lọ́gbẹ́lápáyà náà ìyẹn tún sọ lé àyà sí ìbẹ̀rẹ̀ kùránì kìí sàdáhùn àwọn sàádé kìí sàgbélẹ̀rọ kìí sàtọ́gá kìí ṣe pé wọ́n lọ́sùn ṣe kan látàrí ànábì láyà ti wà ní kùránì ànábì ní ọgbọ̀n àyà sí ìbẹ̀rẹ̀ sùúrà tó ní sàbárọ́kà ó sọ bẹ́ẹ̀ pé yóò sì pẹ̀ gbogbo ẹ̀yọ́ bá hàn lórí jẹ́ka ìjókòó gbundúkú àyíwò lásán kálà ní kẹ́kọ̀ọ́ kùránì ó yé wa kò yé wa ẹni tí ó yé ọjọ́ gbàlága lórí àìyé ẹ̀ tó bá ti gbìyànjú ẹni tó fi yé tó mọ́ dáadáa ládá ń bẹ̀ fún mẹ́ àmẹ́bí ní àlùmọ́ nínú ìlú kùránì máa rò kí ni lápá rọ́ọ̀tì ìrọ́ọ̀tì bá gbogbo ẹni wá kùránì sẹ́rí tó sì máa ké dáadáa tí ò ké bátabàtà kí kà bó ti yẹ kà máa sábàtọ̀ sí kí ó fi àbábáọ̀ jámọ́kù sàfíìrù lónìí àbátádọ̀ yẹ́ pè ní sàfíìrù lédè lábáwá kí ni túnmọ̀ àbátádọ̀ yóò bá aṣojú sábàrọ̀tù kọ́ wá lórí òṣùwọ̀n tí ó dàtọ́lọ̀ ní ìwòláìka ọmọ lè kábàrọ̀tù lè báṣárọ̀tù kábàrọ̀tù jámọ́kù kò káfíìrù ìyẹn ni pé tí kébèrè bá ti pọ̀ a lè pè wọ́n ní káfárọ́tù a lè mọ́tò wọ́n ní kàfúróòrù káfárọ́tù lè fájárọ́tù fájírù mẹ́rà pọ̀jọ́ fájárọ́tù irú ẹ̀ ní pápárọ́tù a nílò ṣùpàmọ́ àwọn bẹ̀rẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ní àwọn ànábì ní pápárọ́tù àwọn mọ̀lẹ́kà lónìí sọ́nà ọba ránṣẹ́ máa pápárọ́tù lè kírọ́ tí ó ti já lápọ́nlé bá ọ̀rọ̀ ẹni rẹ̀ àwọn ẹni ní àmì wọn ní ọwà torí pé wọ́n wáyé wà kùrá ní ìwé láàyè wọ́n jẹ ní gbogbo ìgbà ní torí pé àmọ̀lẹ́kà ní sábọ̀ lọ́kọ́nà gbogbo ìgbà ní ọwọ́ náà láti sùn máa ká wàlẹ́bí yàtọ̀ ìkùrù ààrẹ àdẹ́ni tí ń ké kùrá ní ìwọ̀n ha sórí wàlẹ́ ìsàmì máa rìnrìn kò sì tí wà proficient lẹ́lẹ́ ìlú ìyẹn ni pé kò tí ì di ẹni tó mọ kùrá ní ike dáadáa à ń gbìyànjú lórí ẹ̀ wọ̀lẹ́bí ẹ̀kọ́ ìkùrán wọ̀yàtà ápá àti ipò tẹ̀mọ́ tí ó tààtà ń ké tààtà yẹn pé ní wọn tó kú ẹ̀ yẹn pé ní wọn tó kú ẹ̀ nínú kí ni figures of speech ní literature ohun tá ó jẹ́ ká mọ̀ sí nǹkan yẹn ń sí ó sì dógbò àbí gbòà kùlà gbogbo àwọn ohun yẹn á mọ̀ pé kí ń wí nì. Yàtà apákù fi ta apáwò yàtà apákù ta apá àyà ẹni ẹni bá nǹkan tá a ta. Wàhúwà lé ìṣára ó sì nílò ní kíkà wàmọ́ wàmọ́ wàmọ́ àdìgbò àdìgbò lè gbà mẹ̀lẹ̀kú tànájì láìláìláìlókàjá bismillahirrahmanirrahim láàjá násùláì wọ́n ìkàlẹ̀ láwọn àjìrọ́rì ọlọ́pàánábì ní kò ní fòwò lọ́dọ̀ ọlọ́ yóò gbà ládá méjì àwọn àbá ní kí nìtùmọ̀ ládá méjì yẹn tí a bá bí pé kílò ká kí ni ó pọ̀ lé sí Kùránì àwọn atari tí ń ké kí láàrin ń ké ládà kan ní kí n ké kùránì ládà ẹlẹ́ẹ̀kejì ni gbìyànjú ẹ̀ lérí kùránì pé kò ń náà ó mà lẹ́ ọgbà ládà ẹ̀ lọ́nà kálukú wa ká má jókòó tẹ́tẹ́rẹ́ àwọn súrà kan bẹ́ẹ̀ nu kùránì èyí bó tẹ́tẹ́ ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfáà pé báyà jura wọn lọ pé pé ọlọ́run ni àmọ́ náà sùn ti wá lórí rẹ̀ súra táàmù bí tàbárọ́kà lẹ̀bí bí yáàbí múlé mùsùlọ́pì múlé fi ọ́ sí pẹ́ fáàmù tó ń ké lábẹ́ àhànàdùwà Muhammad tó lè yẹ gbọ́dọ̀ gbìyànjú láti mọ̀rọ̀ àwọn ìjọba lọ ọlọ́run sàánàwà torí náà àdúgbàkọ́lọ́run ní ní àtú nǹkan tó láyé ọlọ́run tó pé ọ̀gbẹ́ni kan jíjọ ní sọ́ọ́bí lójoojú àyàfi aláwọ̀sí hánà wá sí aláwọ̀ tí ó pé méjìlélé káfí mẹ́ta ọ̀ kọ̀bí náà ẹnì kan òbí kan lórúkọ kò tẹ́fẹ̀ lábọ́lọ́ aláàbí yóò sí fún bẹ́ẹ̀ náà ní ọ̀tá láti jọ ẹnìkan ìrì kó wá mọ̀ lẹ́yìn láti kò rí títí ń yan bí ọlọ́ ìṣẹ́ ní òbí rẹ̀ àtẹ́ni orí torí pé dáadáa tó orí ta ń dà tó ti dá ẹni ó dá nǹkan tó dá tí kò tún ní lọ láyé gan ọlọ́run wà bí á ń kú sí kún agbára túnbí ẹ̀yìn wò ní sí sẹ́yìn ń ṣe láyé lájọ́ bẹ́ẹ̀ ló ti ń ṣe ká tí ti yàwòrán ká tí ti ń di ìsáyìn ká pẹ̀lú oríṣiríṣi ọ̀nà àwọn ọkọ̀ mi ẹ̀wọ̀ kojó tí wọ́n máa ń pè ní ìjọ kojó 404 àwọn tí ó ń lò ń gbà náà nígbà tí five oh four dé bá fẹ́ fún four oh four mọ́ yẹn gbé four oh four wá ní ìpín yóò bu rẹwà lójú wa ní kárin wa ní báyìí five oh four mo rí jọ́ kan ó gbọ́dọ̀ sí ìgbà tí àtàrí èèyàn tẹ̀ sínú nígbà tí mo wájú ká ṣé five oh four báwọn kan sì ti pààyàn tó tí rà ó lè tó five oh five ẹ̀sùn evolution ìgbà tó dé àwọn kan lọ pààyàn nítorí ẹ̀ àwọn kan sọ ìmọ̀ owó nítorí ẹ̀ àwọn kan lọ dáná nítorí kí wọ́n lè ní kàn lè àwọn dà lónìí ká àwọn dà àwọn méjèèjì òwúlò ìmọ̀ ẹni bẹ láyé nu wọn àrímọ́ òmí ti da láàárẹ̀ nù yàrá bí ó ti da láàárẹ̀ ó ti di bàbá ó ti padà sí kò tí ò mọ ọmọ rẹ̀ mọ́tò kìjọ méje káàmì ti godó ó ti dógùn sẹ́ tó bá lò kó làwọn òní páàpù rẹ̀ tú àbáwọn aládùúgbò àwọn lè lọ yọ. ó sì ti ẹrù tó wá lọ sí kọ́ lọ dáná torí páàpù. bẹ́ẹ̀ náà ni gbogbo káàtà ń pariwo lónìí. ìgbà tó máa ń jì kú dé gbogbo àwọn olórin yẹn lọ kí ní jọ máa ń jì kú ní kánú díẹ̀. torí náà kọ́ àpèwà ṣe jẹ́ mọ́wọ́ ọlọ́run bá òun lálágbára mo jẹ́rìí pé olóra rẹ̀ bí o nìkan níjọ́ ti tọ́ sí lódodo kò tọ́ sẹ́lò míì wọ́n ti ń pariwo rẹ̀ ti fẹ́ pọ́lọ̀ nìkan là á sìn o nìkan là á wá rí fún o nìkan là á ké sí o nìkan là á pè kò sẹ́nìkan bá a lè ké sí àmẹ́yìn jí kò lè tọ́ ìdá dàrá òwò àyàkí kò sú à. kúlà fá àlè ábì á ìlà òun máa àwùjọ ìṣúra olóṣọ́ rọ́bì náà wọ́n ní amẹ́yìnyò jíìbò ni mo ti tọ́ kàtẹ́ni tí dáhùn ìpè ẹni tara ń ní ìdáhùn àárò bá kéko sí tọ́jú ọkùn wọ̀nyá kíkò sú àtàní bá ní kàbúrú wò. wàlọ́dọ̀ alùpùpù fúnra máa. àtàlẹ́ ìlànà olélẹ́rí lẹ̀ tàbí Àdìlá máa lọ. Ìbéèrè ló ń mì, à ẹ̀wọ́ ti wá náà. À ǹjẹ́ ìláàkù ọlọ́run kan tún bẹ máa àlọ́ ìpẹ̀lú ọ̀rọ̀ tí jẹ́ àlọ́ àtàrí pé. Tààlà lọ́ọ̀rùn àmẹ́rìnṣìrìkú fí o fí ọlọ́run tó bá nìkan fí o fí o. Ó ga lónìí. Fí o fí o rẹ̀ fáyọ́ gbogbo kan táwọn èèyàn ti kẹ́gbẹ́ lérílẹ̀ ẹ̀rẹ̀ àwọn ayélujára oníṣẹ́ ìṣe ni wọ́n kí ní jẹ́ ṣẹ̀ṣe tí wọ́n ti sọ̀rọ̀ wà nígbà ṣẹ̀ṣe ẹ̀rọ tẹ́tò ní ṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ìwáṣẹ́ inú mi títí nǹkan ti bẹ̀rẹ̀ ṣàǹdé bá mọ́ kọ́ bàbá rẹ̀ ọ̀ràn yàn lọ bí bóyá ti wá sẹ́bí ìṣẹ̀ṣe ọ̀tá ẹni tọ́rọ̀ yàn bí sọ́kọ̀ pẹ̀lú kí wàá ní kí lọ́rọ̀ yàn bọ́ tóbi ṣàǹdé tóbi ájú nínú àwọn táwọn èèyàn bí pẹ̀lú ṣẹ̀gbó ní àjùn káwọn ọ̀yọ́ tó lọ ké sí ṣẹ̀gbó nígbà tábà àjùn ọ̀fẹ́ kàlù kò fẹ́ káwọn ọ̀tá pé wọn ni kó wá gbà wọn lọ́wọ́ àwọn ọ̀tá ìyẹn lọ́yọ̀ lé náà bó ló ti wá fẹ́ dìtẹ̀ sí lónìí níbo ló ti ṣe ní bàbá amóòtọ́ bàbá rẹ̀ nínú ọ̀sán òòsàn àwọn olóògbé bọ̀. Ògún àrọ́mọdọ́mọ rẹ̀ àmàlú ẹ̀ kìí sọmọ rẹ̀ wọ́n ti rè kí ṣe lóòrùn. Ó yà àjẹ̀rẹ̀ rẹ̀ ó yà àjẹ̀rẹ̀ múbẹ̀. Àwọn kan ní rẹ̀ ní. Ọ̀gbọ́ wa bẹ̀rẹ̀ láti ìṣẹ́ òwe tó wá wá ní wọ́n jẹ. Ìyàtọ̀ sí ìjọ ń pè ní àwọn kan bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àlọ́. tẹ̀lé ìfẹ́fẹ́ rẹ̀ mọ́lẹ̀ tún bẹ̀rẹ̀ ti dípé lè mẹ́rin ní ààrọ̀ ní òye orí mi dáadáa ìyẹn tí wọ́n ní Ọya ìyàwó ni lọ́rùn ìgbà tó dáyé ní àwọn pè ọlọ́ hmm? wọ́n dáyé wọ́n ní pàlọ́ àgbàgbà tó wọ́n ní ká wá tàyé lóbínú kan tí wọ́n ọya ìyàwó ogun nígbà tó ọ̀pìtẹ́ tó wáyé ìgbà tẹ́ délé ayé ní ṣàǹgó gbà ẹ̀sìn lọ́dọ̀ là méjèèjì ìyẹn ṣàǹgó ilé ìpín yàtọ̀ sí ṣàǹgó sọ̀yẹ́ o èyí táwọn ń sọ fáwọn nípa tó ń pàlàyé tọ́lọ̀ ń ná gbà ìyàwó ọlọ́run ìwà kí ni wọ́n hù mí ìwọ máa dáhùn àtẹ́jú alù kí á من يمسك فيها قلوب العلماء ويحرق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما سرت هذا الاتفاق اما لك ان اتبع فيها سبحانه Nùsáfíhù bí hàmdìkà àwọn ọ̀lẹ́gbà lápapọ̀ mọ́ pàǹtẹ̀ yìí fún ọ. Wọ́n ló kọ́ sí ìbọ̀lá. Nùkọ́ sí ṣùlákà fògbógún àfọ̀gbọ́lá ọba náà. Ọ̀rọ̀lá ní ìrìnlẹ̀. Ẹjá kẹ́ ìrìnlẹ̀ alámùrọ̀ látàrí àmúmọ̀. Kí ni wọ́n ṣe rẹ̀? Yóò ṣe tí Kùránì fún ọkọ̀ wọn mọ̀ sí lé ilẹ̀. Iye oúnjẹ wo pé ìrìnlẹ̀ ni àwọn èdè kankan. Wọ́n tó ń jẹ́ ẹ̀sìn pọ̀ Kò tí ó sọ pọ́nà ni wọ́n tó fẹ́ sọ pé ìyàn ni lóra alámìkan ló tó sí onìkan náà láàmà ń sìn onìkan ló tó wáyé fún onìkan ló tó ké sí onìkan la lè képe onìkan ló lè dáhùn olóra àti wa Muhammad ọlọ́lá àríwá àríwá sọ́lá sí gbogbo àgbáńlá ayé ẹ̀mọ́ bí àwọn ìta àwọn Yorùbá ńlá ń fún orí ilé ìgbẹ́jẹ́ sọ ó kàn wá pé tó sọ ilé tó sọ ilé tó sọ ilé sọ ilé sọ ilé sọ ilé tí ń ṣe ìbá tó bí jù áàbí ní kí sọ tó bí jù àwọn àtàwọn ní fi ń rinlẹ̀ kí ní fi ń rinlẹ̀ àndàlọ́ha òwà rẹ̀ wáhì ọlọ́ọba ní ọ̀kan ṣoṣo yàtà ìkùlẹ̀ ìbáàdà lórí kan ìjọ láyà sàkíkò lè bá àtàkọ́ ìrò kò sí nǹkan kan tó ń bẹ àtàkọ́ tíjọ sí tọ́sí kí ọ̀ṣun lè bá ẹgbẹ́ wá ní ilé mú ní sọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ìta ìjẹ́sọ àtàwọn ọlọ́ṣun fún àwọn ìjẹ́sọ ẹ̀sìn mọ̀tẹ́lẹ̀ ìsọ̀nà ẹni tó kó gbogbo aró sílẹ̀ tí wọ́n kọ́ gbogbo ẹ̀ tí wọ́n pariwo ẹ̀ tó ṣe ogbó tàbí ń pé ọlọ́pàá máa pè dandan kí ní jó ológbó ẹ̀wọ́n lóòótọ́ ẹ̀lọ́mọ́ béèrè ọmọ lọ́wọ́ lẹ́ni tí ó mọ̀ tí ó sì mọ́ tó sùn tí wọ́n pariwo ẹni tí ó gbó ẹ̀yìn náà kò wó ní wọ́n ti gbọ́ náà àpapọ̀ tẹ́kùn ní ẹ̀sì fàásátìrú yá wúlì àlìbáàbí kùránì ní fàásátìrú ìsìbá ìsátìrú ẹgbòye yá wúlì àlìbáàbí gbogbo ẹ̀yàn olóye kò ní ìdíkó ké kùránì ìwọ náà lo òye rẹ lórí dára wí lórí pàǹkọ nítorí àsìkò anábìwá Muhammad ó jíṣẹ́ ìntàwà náà wí ẹnu ànábì láti gbọ́ bá bá gbọ́ bá gbọ́ bá lákọọ́lẹ̀ ó sì tún ní sí ní sálà ìyẹn ní pé ó ní bó ṣe so mọ́ra wọn títí dòní náà ló mọ̀ so mọ́ra wọn lọ títí ó jíṣẹ́ gbogbo iṣẹ́ ọlọ́lọ́lá fún ọba nẹ́bí ọlọ́bá aríwájọ́lá àtàwárá lé ẹ̀ ṣókí nípa àwọn sọ̀ábà tọ́lọ̀ ọba ń sọ̀rọ̀ wọn nínú sọ́ọ̀tù àwọ̀bà ayà lẹ̀ láti بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات جنات تجري تحتها الأنهار خالدون فيها أبدا ذلك الفوز العظيم àwọn sàábà lọ́lọ́ ń sọ́rọ̀ wọ́n bẹ̀ ó ròyìn wọ́n bẹ̀ ó sàjùlọ wọ́n bẹ̀ ó sọ́rọ̀ sí ń bẹ fún wọ́n bẹ̀ àti tó ń palẹ̀ sí ìwà wọ́n àkájọ́lá yẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ láti mú àwọn oríṣiríṣi ẹ̀kọ́ bí tó ń bẹ̀ẹ̀bẹ̀ àmáyìn tó lè wáyé lórí yóò di èyí tí ń bọ̀ iṣẹ́ alámọ́ṣọ́ ìgbà náà lọ torí bá àwọn kàárò ìgbẹ́ ọkọ̀ tí ìbálẹ̀ pé yọ́ pa ṣáájú kánàbí ò tó dáyé lọ́lọ́ fi sọ̀rọ̀ àwọn sàábé ẹ̀ àwọn ọmọlẹ́yìn ànábì nínú tàwọ́rẹ́ta ẹ̀lùmílì ó ń tẹ̀rí tàwọ́rẹ́ta ní rárá láàrin ìlú kẹrẹ ó láka ní ni bẹ̀rẹ̀ sọ́rọ́ sí lè pàtí ẹ̀lùmí ò máa ń nínú àyà òun bẹ̀ àyà ọkàndínlọ́gbọ̀n àyà 29 sura kọ̀bíyè ọba ní muhammadu rasulullahi muhammadu rasulullahi kò síyè méjì àyà ìbátù ló jẹ́ ìpínlẹ̀ ní àmẹ́bí òjíṣẹ́ ọlọ́run ìwádìí wá sọ pé òjíṣẹ́ ọlọ́run muhammadu muhammadu wọ́n

kí ọlọ́run sọ nípa wọn. ìgbà wà lẹ́nu tó ń fa. àwọn ọ̀rẹ́ ìfipá nọ́mbà wà á gbógun ọbẹ̀ ìjàmbá dínà lógún aṣìdáàkù. àwọn sàájú ò ní kùlà fún ògbóde ní àfikẹ́bẹ̀ wọn sọ bẹ́ẹ̀. ìròyìn òkú ń gbó nípa ṣe àwa wọn ń dúró. bí àwọn mùṣìríkù àwọn ọ̀ṣẹ́ kan ti mọ́kà àwọn tilẹ̀ lágbá torí pé gọ́ọ̀fìlẹ̀ àgbọ́gbọ́fìlẹ̀ àgbá gbogbo kan bẹ sáńpé ní ogun àgbá tọ́lọ̀ ń sọ nínú súrà kẹtàlélọ́gbọ̀n ló kọ́ra ní sọ́lọ́tìlẹ̀ àgbá súrà gẹ́gẹ́ ó kọ rẹ̀ ni àházáàbù ẹmọ̀ pé kí ní ìgbẹ́gbẹ́ bá pè ní ṣíṣbù àwọn ikọ̀ náà ń pè ní ṣíṣbù tàbí ká pé ẹ ikọ̀ ni ó wá ní àházáàbù àházáàbù ní ní àwọn ẹgbẹ́ mọ́kún kìí ṣe àwọn ọmọ ogun ẹyọ wọn dára wọn jọ àwọn mọ́kà wọ́n ọmọ ogun wọ́n lẹ̀ àwọn gọ̀tàfán àwọn ogun wọ́n gbogbo àwọn gbogbo wọn nílùú jìlú ni a dá wọn ogun jọ nítorí kí ni wọ́n fẹ́ pa Islam tí ń jò Madina kó kú fínfín ò sì fẹ́ rí torí bá bá tèrè fi rẹ̀ lẹ̀ ògùn nánú ni yóò tún padà rú gbogbo igi tí ń bẹ́ẹ̀ làwọn fẹ́ hú tegbòtegbò kó mọ̀ tún rúwé mọ́ gbogbo ẹja wa papọ̀ tá a ṣe tó yìí kò ogun yẹn gángan tí wọ́n wá pé bíbà tí wọ́n ti ra wọn lámúrè tó kàn wọ́n papọ̀ táhàn wọ́n papọ̀ lérí pípa ní Islam pé fínfín ní à ń bọ̀ wọ́n tún kó àwọn eléré lọ àwọn alágbe àwọn aláré tí wọ́n máa ṣe pé kí wọ́n máa lùlù fún wọn lójú ogun káwọn ọmọ ogun máa jó èyí ò ní ara tí ó ń pè ní psychology lónìí hmm? wọ́n tún kọ́ àwọn obìnrin lọ àwọn aṣẹ́wó táwọn ọmọ ogun bá ti rí wọn ní ó fẹ́ sápadà nílò sápadà torí ó dúró mọ́ ẹ̀sì tó ń tó ń ti pèrò àwọn lákọni lójú ọmọbìnrin tó ń fẹ́ ní jẹta tọmọ ẹ̀ sì ní akọni ní ọ́ òun lóòrùn àṣà lójú ogun ló padà wọ́n tún kó wọn lọ lójú ogun ẹ̀ àmọ́ wọ́n bá èèmọ̀ pàdé lè tí wọn ò tí rírí kí ni wọ́n bá pàdé ní wọ́n fi ń pe gọ́sùwà yẹn ní gọ́sùwà pẹ̀lú honda wọ́n lọ bá kòtò pàdé tí wọ́n gbé sí àwọn ẹgbẹ́ ọ̀nà tó wọ mọ̀dínà níbi tí ò sókè torí pé ìlú tó ké wà ìlú kàrẹ́ nìbẹ̀ rókè tẹ́bá wo ìkàrẹ́ sákùbà bẹ́ẹ̀ ni wọ́n bá ń la àkùbá ibì kan tí wọ́n pè ní pàṣẹ bókè bá lọ àárín kan fẹ́ lọ lẹ̀ ń bẹ̀ ibẹ̀ ní wọ́n wá sí ọ̀nà kiri gómìnà àwọn rúbi bẹ́ẹ̀ tó rọra tọrẹ láàrin àwọn òkè wọ́n lọ gbẹ́ kòtò wọ́n ti jọ ń fẹ́ ẹṣin ò lẹ́kọ̀ọ́ kò sí rọrùn láti gùn kéjángún àwọn èèyàn dùn élékè pé mọ̀ yí òkúta jù nílé wọ́n mọ̀ ó wá ń bá wọn lójijì wọn ni ó da tẹ̀lé òfin ẹgbọ́n àwọn tó nù wọn tí wọ́n jẹ́ ẹ̀sànà tí wọ́n sì jẹ́ akínkanjú nídìí àìda wọ́n gbé ẹṣin wọn wọ́n gbìyànjú láti fò wọ́n jánu kòtò wọn ò sí lè bóde ibi táwọn kò sí mọ́ wọ́n wá pàgọ́ sẹ́yìn mẹ̀dínà pé ó dáa náà nípa ṣe ni ìsọ́ á gẹ́gùn síbi nígbè tí bá fẹ́ panikú nù lórí padà jáde irú ètí wọn ló ṣẹlẹ̀ ní òwú ilé tó ti fọ́ táwọn òwú ti fọ́n káàkiri ní ọ̀lẹ́ Yorùbá tẹ bá ń sí ìtàn nígbà tí ìyàn dé báwọn tẹ́ nínú kan Yorùbá wọ́n ní ní gbogbo òwú tí àwọn èèyàn ń wọ́ bá rò ọkùnrin kan nìkan ní sanra ń bẹ̀ àtọ́kọ̀ wọ́n ń jẹ lọ́wọ́ gbàtí ó wá sọ fún wa pé ọ̀pọ̀ lọ́nà ìwúńjẹ ẹ̀nà ẹ̀ wọ́n á dáadọ̀ bá rẹ̀ fún lẹ́dà ṣẹ́wọ̀ ọ̀pàá pé bẹ́yàn bàjọ́ pọ̀lọ̀ olóògùn láàké láàké èdè ọ̀yọ́ nílẹ̀ lẹ́yìn ó bàjọ́ pọ̀lọ̀ yóò kọ́ báyọ̀ ọ̀tá lọ́wọ́ ọpọlọ wọ́n wá wá àwọn ọpọlọ tó dá bọ́bà ìgbà pé bí lé àwọn ọmọ egun tó dé látọ̀yọ́ ló tó tú àtàwọn ọ̀fẹ́ lábẹ́ ẹgbẹ́ yẹ inú kan tí wọ́n ní apọ́n fi apòmù kẹwọ́ ìjọba apòmù àwọn owó dámà ìlókù orílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo jù ẹ̀yin tẹ́ parí pẹ́jọ the women of owu ẹ̀dá sẹ́mi ọ̀gọ́ ìjọba the women of owu ẹ̀dá ọ̀gá ìrọ̀lẹ́ ní ẹni tó lọ àwọn èrò díẹ̀ tẹ́ tọ́lọ pé kú ẹ̀mù kan ló ti bẹ̀rẹ̀ gbà tó ń sọ̀rọ̀ nípa òṣàlú wọn

alùpà máa bá wípé ó ti dìde nígbà táwọn ọmọ ogun dé kó gbà wálẹ̀ ó sáré lè dìde ní sọ yàtọ̀ sí inú ìwé ó tó yàtọ̀ sí mẹ́rin ọ̀pá yàtọ̀ kí ni ìwé ń bẹ̀ o ní pé wọ́n wá ṣe bẹ́ẹ̀ fáwọn ará mọ́ta wọ́n tí wọ́n ò jẹ́ torí ṣe bẹ́ẹ̀ atẹ́kùn bá dé atẹ́kùn àrùn gbogbo àgọ́ tí wọ́n pa lágbára sí ìrìn nípa àgọ́ torí pé atálẹ̀wọ́ atẹ́kùn àwọn ọ̀fẹ́ǹbẹ̀ wọ́n mọ bí wọ́n ṣe dé mọ́lẹ̀ wọ́n mọ bá wọn ó ṣe òpó mọ́lẹ̀ tí ọ̀gá àgbàrọ̀ nípa àwọn sọ́lọ́ ní alátàrọ̀ nígbà sọ́lọ́ ní wọ́n lè fájìrì wà láyé ní àṣírí wà ṣáfírí wà wáfírí wà lẹ́yìn àdáyọ̀ sí àwọn àdáríkà wọ́pàá tó fi dé ẹjìrì alátàrọ̀ kẹfà fàálàrọ̀ búgà bí áàbí ìmáàbí ìrọ̀mà dáàbílẹ̀ ìmáàbí àwọn ọmọ ìrọ̀mù ọ̀rọ̀pọ̀ lórí ìrọ̀mù ṣùgbọ́n èyí tí mo fẹ́ lò sí pé bàbá ńlá wọn níjà ìrọ̀mù dáàbílẹ̀ ìmáàbí àwọn olóòkú wọ́n lágbára débi pé wọ́n ká tó wọ́n sì sí gbọ́nlẹ̀ agbára ń bẹ fún wọn jọ náà. Àlàdí lọ́rùn nígbà òfẹ́ wá lọ́pàá lọ́dún pé ilẹ̀ ọmọ pé mo dárú wọn náà. Máa wó mi ìrántí ò lè rírú àwọn ìran á olùkọ́nà tẹ̀sí ìdí o àkọ́ọ̀pù ìtumọ̀ rẹ̀ ní àwọn èèpẹ̀ èrùpẹ̀ iyẹ̀pẹ̀ sátẹ́gùn gbà jọ pàdé ìlú ẹ̀bí atẹ́gùn tí ń fẹ́ wá ń gbáyé pẹ́jọ ìpẹ́ wá dókè ọlọ́pàá bẹ́ẹ̀ bá ń gun ẹgbẹ́ rẹ̀ ó máa wọlé kó gbẹ́sẹ̀ mẹ́ni kó wá gun ẹsẹ̀ lórí ẹ̀ yóò máa wọlé kì í sùkùtà àwọn wá ń lọ gbé àárín nìyí níbi tí wọ́n lágbára bí atẹ́gùn òrí wọn gbé olóòpó ni wọ́n wà so àgọ́ wọn wọ́n bẹ̀ àwọn làwọn tó ti àwọn ni àwọn lárúbáwá ilẹ̀ tí wọ́n ti parí àṣẹ́kùbọ̀ ẹ̀ náà bẹ̀rẹ̀ lárúbáwá àti ayé àjẹ́bí pẹ̀lúpẹ́ bí ó ṣe wá lágbára tó ní tí wọ́n mọ̀ nípa àgọ́ ńgbà kásẹ́gùn dé gbogbo ẹ̀ ló fẹ́ lọ gbogbo iná tí wọ́n dáwọ́lé ó kú àwọn ẹṣin bẹ̀rẹ̀ sí í hàn

ọlọ́run bá má dé ọmọ ẹ̀ṣẹ̀ náà sọ̀rọ̀ àbúdá ohun ẹrú sí rẹ̀ lọ́wọ́ mànábì wà á gbàmọ̀ lè àhàzá bàbá ọlọ́run nìkan ló pa gbogbo àwọn ẹgbẹ́ ọkùnrin rẹ̀ fún rẹ̀. ẹran náà ń pẹ̀lú àti àtúwò náà fún ọ àwọn olóògbò ọlọ́run wọn sàábé pàtọ́rọ̀ wà àádà ọlọ́run tó ṣe wọn wà ní sọ̀rọ̀ àbújá ẹrúsìn rẹ̀ ànábì ọlọ́run fún ara rẹ̀ ṣe kí ló tún fún bẹ́ẹ̀ ìwọ ọmọ ń tiẹ̀ ọ̀pẹ́ yà fẹ́lẹ̀ sí kọ́ nígbà ọmọdé náà mọ́kìlì sí iná láhùn sí Àyà kan wà bẹ̀ náà, wà ó dà lọ́rù. والذين كفروا لم يشركوا لم ينالوا خيرا وجزى الله المؤمنين القتال ẹ̀rọ sọ́dọ̀ àgbàdùn ẹ̀kọ́ wà náà ọlọ́run ní tó bẹ́ẹ̀ ورد الله الذين كفروا رد الله الذين كفروا الله dájú ju àwọn kékeré padà lámàá ló máa yà lọ́wọ́ ìkọ́ ìrọ̀ ìjọ rò báwọn fẹ́ ṣe ọwọ́ wọn ò máa ń tọ́lá pọ́pọ̀ ń ta àádọ́ sí pápì yìí ádáàgbà òru nílò tó náà bàrẹ̀ tó sọ àjàgbà òru nílò tó náà bàrẹ̀ tó sọ. ẹni bá ń nàjà kọjá ní ọwọ́ rẹ̀ tó eegun ẹ̀yìn rẹ̀ ọ̀tà ìtọ́fẹ́ mú ọwọ́ rẹ̀ ní tó agbára ọ̀dà èyí tó tó wá ń súnmọ́ ní jẹmọ́ ẹ̀yìn yóò rán òwe gbogbo àwọn aláṣẹ jù ló ń bì aláṣẹ tí mo pè wọ́n aláṣẹ ó rẹ̀ jù ló ní ọ̀nà mẹ́jẹ bá dá sí làkúgbà ó jẹ bá dá sí lọ yunifásitì ó rẹ̀ jù lónìí ó lè ní distinction òun lè fún àfẹ́lẹ̀ ọkọ̀ fẹ́sì Hmm? <laughs> wọ́n ń tọrọ náà wẹ́lì òun náà mú òmógún náà lọ ẹ̀wọ̀n tí ó bá pè náà wẹ́lì wẹ́ndà tí wọ́n máa bẹ̀rẹ̀ lẹ́tíròlù òun náà tó náà lọ àwọn AK-47 ń dó submarine ló ibi tí tí ń lọ ni ó ti pí sí automatic àti ó jẹ́ ń kígbe ṣàgbé tó bẹ̀ náà ní bóyá ìgbàta rẹ̀ náà kọ́ńdọ̀ àwọn aláṣojú tí ò bá ní pẹ́rẹ́ ní tẹ̀ ọlọ́ni lọ́bí àmẹ́rẹ́lẹ̀ pẹ̀lú ọwọ́ àwọn òṣèlú wà وكفى الله المؤمنين القتال كفى الله المؤمنين القتال ọlọ́run tó fáwọn mòmìnì lórí jà wọn mòmí ọdún yìí gẹ̀ẹ́gù sí ọ̀rọ̀ àjẹ́kùn ọjà àwọn tí kó rẹ̀ gbé ọba tó bẹ̀rẹ̀ ní ìjà abẹ́rẹ́ ìhàn wọn ní ìsìn ìyẹn lọ fà á báwọn mùsùlùmí bá bọ ewu kékeré yìí bá borí wọn kò túmọ̀ sí pọ́lọ́wọ́ lọ́wọ́ torí pọ́lọ́wọ́ ó dàbí ìgbà tí àwọn nǹkan fẹ́ wó káábà àpùrà tó wá láti abáṣà tó lọ wó káábà kí lọ́wọ́ bá ṣe fún alam tara kaifa fa'ala rabbuka bi ashabil bini alam yas'a al-jannatu min dhikri ìtumọ̀ rẹ̀ ni ó ti sọ ṣókì mọ́kọ̀ ọgbọ́lẹ̀. wà á sọ́nà alẹ́ mkpa ń pọ̀ ìrọ̀ nàbà ábí a ń pálà alẹ́ yìí ń pọ̀ ti kálukú àwọn ẹ̀kọ́ tẹ̀síri ní tó kọ kálukú ń bẹ nínú òkúta kọ̀ọ̀kan àwọn èèyàn wá ń túlé lónìí fọ́jà aláhùn jà á ń sinmi ẹni bá fẹ́ mọ bó ti rí kó lọ padò lẹ́rù kí mo ní gbogbo wọn ní ọlọ ní padò lẹ́rù níbi àwọn fúlàní ń gbé ìdá mọ̀ọ́lù sẹ́mọ̀ pé àwọn fúlàní mọ̀ọ́lù wọn ò ní rí kó kó jẹ mọ́ ọ̀ Tí ń bẹ ní pàtó ẹwọ́n bó ṣe tó bí ìròyìn, àwọn màálù ó sì jẹ gbogbo ẹ̀ yóò wá ní réwúré. Sọ́jà ẹ̀yà ń kà á sí màáhùrù. Ọlọ́ ni a wá wọ́n dà gẹ́gẹ́ bí àjẹmú kókó. Odidi èèyàn, nígbà tó kùtà ní ọlọ́pàá nígbà táwọn kan tún wá padà dé tẹ́bà lọ́ka inú kẹsìrì tẹ̀sìrì ẹ̀ nígbà tí ọlọ́run sọ̀rọ̀ Ibrahim òun àti ọmọ rẹ̀ Ismail tí wọ́n gbé káàbà tí wọ́n mọ́ sókè وإذ يرفع إبراهيم القواعد من البيت والمعين ربنا تقبل منا إنك أنت nínú àyà yẹn Ibnu Kathir wá sọ ìtàn Káàbà láti dìpìlẹ̀ látòrí àtúrí ìgbọ̀rọ̀rún ó wá bẹ̀rẹ̀ báwo ni káàbà ṣe rí títí títí tí tó fi dìgbà sí ẹ̀ odo ibùdó kẹsìrì ní ìsìn nǹkan bí ọgọ́rùn ọdún mẹ́jọ lóhun ti kó láyé omi ìsọpọ́lọ́pọ̀ mẹ́jọ gbẹ̀gbẹ̀ wọn bàbá ní káàkà ń gbé bẹ̀rẹ̀ yóò máa lọ bí seven hundred and fifty years ibùdó kẹsìrì ti kú àwọn ẹ̀ ó wá ń sọ̀tọ̀ káàbà títí dàsìkò tiẹ̀ kó odo ti rí ìgbà yẹn ló sọ̀rọ̀ àwọn kan tí wọ́n wá sí káàbà tí wọ́n wá gbé ájáwò àkúwàsì àwọn ìyànpẹ̀wẹ̀ wọ́n wá láti ìlú wọn wọ́n ti dé hajjáwò àtúwà ìkú òǹtẹ́ wọ́n pààyàn ń tàbà débi pé olórí wọ́n tó wá ń sọ pé àyínà àbàbí sáyẹ̀rọ̀ àbàbí àwọn wọ́n ń sábà yé wípé sí ìtumọ̀ rẹ̀ pé ìrọ̀ torí fáwọn ará mẹ́fà ó sojú wọn kìí tẹ̀sán tó jìnà bàbá tó bí ànábì ìbẹ̀lá bàbá tó bí bàbá ànábì Abdul Mutallib ìbẹ̀láyé nígbà tọ́rọ̀ sí ra àbábílà ṣẹlẹ̀ mo rò pé bàbá rẹ̀ náà sì lórí àwọn kùrẹ́ṣí ń jọ ìtànà jìnnà ọlọ́run wá ń pè ní ìṣàdánwò fáwọn tó wá ṣàdánwò fáwọn tí wọ́n bá pé àwọn torí ẹ̀tọ́ ọlọ́run fífi ilẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ọ́mù tí ń lọ tí wọ́n mọ̀ ti fi ọ̀nà bẹ̀rẹ̀ tó ní láìláìláìlá ògbè láìláìláìlá ló bá ṣáájú àwọn yòókù ìgbà tó délé ìgbò rẹ̀ wú ọ̀yàn ṣe bẹ́ẹ̀ sọ pé láìláìlá ògbé ẹ̀há yóò mọ ẹjá bẹ̀wò fáwọn tí ó ń tẹ̀lé bí àwọn ó torí ẹ̀ ìsìláàmù rẹ̀ bí àwọn náà lọ lẹ́lẹ́kọ̀ọ́ àwọn lọ́sẹ̀lẹ̀ sánàbí náà ká lè kẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n fàtà nàbí tí ó lọ́ọ́ mú nínú ìran ànábì kí wọ́n fi sínú òòyà kí wọ́n fi yarí yarí kóńgù tí wọ́n pọ̀pọ̀ sí tí ó lọ́ọ́ sọ́nù kànga láti káwa náà lẹ́kọ̀ọ́ ọ̀nà owó lọ́nà àbájọ sírú ẹ̀ mú àrùzàbáàrù kúlí àjọsọ́lá àmúlùgbọ́gbẹ̀ lájà náà sì lọ́kàtà ìjọ́nà bí wẹ̀ náà bá ti ṣẹlẹ̀ ń bá náà bí ṣe òun náà làwọn lóṣì di evening lamp pẹ̀lú ìyọ̀dọ́ ọlọ́run yóò sì tọ̀lọ̀ torí pé èyí tó ṣẹlẹ̀ nígbà yẹn kò túmọ̀ sí wípé ọ̀sọ́lọ̀ ṣùgbọ́n àdáwò lórí ẹ̀ka ló bí ìbọ̀rọ̀ ní nǹkan àlejò sàlá náà tó ń sọ pé ilá ayé àṣà á rọ́bì àtọ́nà bá fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ló lè fún ọ láàyè. Gbogbo ní ayé mi ní bẹ́ẹ̀nà àgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ọ̀rọ̀ tí ń bá bọ̀ ṣàlọ́rọ̀ kan ọlọ́pọ̀sà àwọn sọ ábà mi ọlọ́wọ́ á gbé ìjàmbẹ̀rù àwọn kọ̀rọ̀ nípọ̀ ó kọ̀rọ̀ nípa ìgbàgbàgbé àwọn kọ̀rọ̀ nípọ̀ amìlíyà 22 ọdún méjìlélógún ẹlọ́wọ́ lójú kẹfẹ́ èmi náà ká ní mo bí mọ́ ìbẹ̀rẹ̀ ó ní ká àjọ̀jọ́ gbìyànjú kó ká ó gùn lé ní pé

tọ́lọ́ sàrò wá torí àtù torí náà Muhammadu rasulu láì wọ́n lẹ̀ bí Adúgbé ìjẹ́ tẹ̀sírí àríà tó yẹ pé ní kìlá bẹ́ẹ̀ àmúdá àti sáàrẹ̀ yìí náà. Àṣìdá àrẹ̀ ìfà láti olóbi ìwà sí ìmọ̀ ogun àhàzá. Tó ìdíbàwọ̀ ẹ̀

kìí ṣe tá a lè ràn lọ́wọ́ kí ló dé nígbà báyìí nígbà báyìí ó ṣe báyìí sí wa ìbéèrè pé ṣé mùsùlùmí ni orí mùsùlùmí ni àwọn wà lẹ́wọ̀n dá rárá ó hà mẹ́rin wù láàánú ara wọn mùsùlùmí láàánú ara wọn ní èrè Tàrọ̀ ọmọ àwọn ọmọ bẹ́bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan kìí sórí mùsùlùmí tàbí ìsìnbẹ̀ lórí ẹ̀ mùsùlùmí kọ́ lẹni tó jẹun táwọn ará àdúgbò rẹ̀ sùn lébi àwọn èèyàn tó wá mọ̀ bí oúnjẹ lọ láàárọ̀ mẹ́tùn fáwọn èèyàn jẹ ìníṣẹ̀rí àwọn ní bá mi fún ìyàn sámọ́jì orí pé ọba lo oko tó bá wáṣu mẹ́ta tó sọ́tẹ́ mẹ́ta péré lé tó rọra ti sínú àpògbé wọlé ẹ̀rọ ajé tó jẹ́ nìkan oríṣu ẹni yóò tó àwọn ìṣù tí wọ́n ṣe ìwọ òsìmọ̀ pé ní ń pa nítorí pé lè bá ṣe lágbára mọ́ ìyóò ṣe dáadáa bá wà á bẹ́ẹ̀ bá ń ṣe bẹ̀rẹ̀ jẹ́ kó ló ní ìlú ẹ̀kọ́ mi sọ bẹ́ẹ̀ lórí àwọn tí ó wà tọrọ ọbẹ̀ ní ìlú bàbá ń fẹ́ fẹ́ fún ọbẹ̀ kọ́bẹ̀ bá ti kì í kí òṣó nínú ọbẹ̀ tẹ́ bá jọra kú díẹ̀ rẹ̀ nírí fún yàn ọlọ́run gbà mí wa torí náà Muhammad Rasulullah kí wọ́n ṣe ti máa ń wọ́n ṣe dá wọ́n á dání fún máa ń rọ́ṣà máa ń rọ́ṣà. pẹ̀lú òjò làwọn náà fi ń fa ọ nínú ọ̀rọ̀ yẹn ẹni tí wọ́n jí máa sí ìrìn rẹ̀ lọ láti sọ pé kálá àwọn ara wa káwọn sọ pé ṣùgbẹ́ mi ò ní máa sí ìrìn rárá òun tó ní ó ti gbádùn díẹ̀ ẹgbẹ́ náà tọ́ yáwò kó fẹsẹ̀ rìn díẹ̀ tí àwa náà fáà ní máa sí ìrìn ṣe fẹsẹ̀ rìn kìí ṣèrò mùsùlùmí ẹjá láàrin ara wa láti ní ẹni ó bá ní orí bàbá ti dá tán lónìí ó parí àlọ́pọ̀ wá ń pè ẹka kó fún torí tó ìṣàlá ìgbá ní kò mọ̀ wá ṣùgbáríkálá gbogbo ìta àgbọ́ ọlọ́jọ́ ojú òkun wa láyé nípa ọ̀rọ̀ tààrí àti gbangba àlìkìyàmà mẹ́sẹ̀ ìgbàlẹ́jọ́ a fún wa láyé nípa ọlọ́pàá ni láàánú wọn àwọn tó ti lọ oríjì wọn àwọn tí ń bẹ̀ láyé tí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàwọn àtẹ̀yìn ọlọ́jà bá nàbí wọlé ọlá jábà nàbí wọlé ọlá mẹ́jà wà Àwọn èyí, àbá àbùkẹ́rí. Ọlọ́run pèjì fún wa pẹ̀lú ògbọ́ ọlọ́run bí yá, ìfọ́ ọ̀káwẹ̀ tó parí, ìṣà ìṣẹ́gbọ́, ẹjẹ̀ mọ́bí ní bá mi fún ní wọ́n ṣe ọwọ́ ẹ̀kọ́ ọkọ́ sí àtọ́. Ẹ̀kùn lọ mẹ́rin ẹni